back no going back no going back Ìgbòho ṣá májàsọlá ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ wọn láti bẹ̀ láti ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ wọn ọlọ́run ọba tí ọlọ́run ọba ọba gbé èèyàn kan dìde gẹ́gẹ́ bí aláàánú nílùú àwọn èèyàn ò lè wọn ò lè rántí ọlọ́run ọba ọlọ́run ọba ló ṣe Sunday Ìgbòho májàsọlá láti là wá lójú láti yọ wá kúrò nínú òkùnkùn ni bẹ́ẹ̀ ni ọlọ́run kò fẹ́ ká fi mọ̀ pé nǹkan bẹ́ tẹ̀yìn ọmọ yorùbá ò mọ̀ àwọn kan sì wà tó jẹ́ yorùbá lé ni wọn ò tí ì mọ̀ wọn ò tí ì mọ̀ wọn ò tí ì gbà bọ̀ tó bá yá wọn á padà wọn á padà mọ̀ wọn á padà mọ̀ inú mi dùn inú mi dùn púpọ̀ pé ọlọ́run gbé àwọn nǹkan kan hàn ní gbangba tó ṣojú gbogbo èèyàn ọmọ yorùbá tẹ fi wá mọ irọ́ yàtọ̀ sí òótọ́ tẹ́fi mọ eré yàtọ̀ sí àwàdà tẹ́fi mọ reality the truth and the lies. I love you too gbogbo ẹ̀yin tẹ́ love mi mo love yín too ọlọ́run bá máa bá mi love ẹ̀yin náà ọlọ́run bá kò wá ní padà lẹ́yìn ẹnì kankan wa èmi ṣáìdì ire lágbára Èdùmàrè lágbára ọba tó láyé èmi ò ní jẹ́ mi ní padà lẹ́yìn Chief Sunday Igboho aláàánú mi ni àwọn tí ìyà ń jẹ lénìí ni Sunday Ìgbòho nítorí ẹ̀ ń jẹ ìyà lọ́wọ́ àwọn tí wọ́n fi ẹ̀tọ́ wọn dùn lénìí ni Sunday Ìgbòho nítorí ẹ̀ ń jẹ ìyà lọ́wọ́ àwọn tí ń bẹ nílùú òyìnbó lénìí ni Sunday Ìgbòho nítorí ẹ̀ ń jẹ ìyà lọ́wọ́ àwọn tí ń ṣerú nílùú onílùú ni Sunday Ìgbòho nítorí ẹ̀ ń jẹ ìyà lọ́wọ́ àwọn tí tí ọwọ́ wọn ò tẹnu ní Sunday Igboho torí rẹ̀ jẹ̀yà lọ́wọ́ àwọn ọlọ́lá nílẹ̀ Yorùbá ní Sunday Igboho torí rẹ̀ jẹ̀yà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wá di agigator tó pera wọn lágigator tó yẹ pé òfò náà wá ṣe òfò orí burúkú náà wá ṣe ẹ ti mọ̀ pé irú àwọn yẹn starting náà máa ní wọn ò lè ní end ẹ bẹ́ẹ̀ starting ẹ mọ̀ pé àwò wọn wọ́n bọ́ yẹn ṣe wèrè àwò wọn àṣẹ báyìí wọn àwọn náà máa gbẹ wájú àwọn náà máa gbẹ̀yìn ẹ àwọn làwọn mọ̀ àwọn làwọn mọ̀ ẹ mọ̀ ọdún stagger stagger àti ogo stagger stagger ẹ wọ́n mọ̀ ọ́ pa ẹ̀ gan-an àwọn náà máa gba wájú àwọn náà máa gbẹ̀yìn a ti mọ̀ pé wọ́n lè ní ending hmm, kò síbi tó ń lọ a ṣáà ṣe báyìí ah májàsọlá bàbá mi ò ní kú léwe ah onílàákàyè ẹ ní ṣe òfò Ìgbòho Òòṣà ah you are intelligent man you wise you wise i'm proud of you nice one nice one nice one nice one in fact eh, tó bá yá ọ̀rọ̀ tó bẹ nínú Yorùbá nation pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lóríṣiríṣi ó máa yé yín ẹ máa mọ̀ pé ọgbọ́n ju agbára lọ ọlọ́pọlọ ló play ru géèmù yìí yes ẹ mọ̀ sẹ́yìn bá lọ sọ́dọ̀ Ìgbòho tó bá pé lágbájá ò dáa Ìgbòho ò ní gbà tẹ bá pè pé ṣì Sunday Igboho ah kiri kan ọmọ yẹn ẹ ẹ ẹ sá fún o ni olórí burúkú ni o Ìgbòho nígbà Ìgbòho ní Ìgbòho máa ní mọ́ èèyàn láì dáa fún mi mo sọ jẹ́ ń rí tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ní padà mọ̀ èéfín ni wà jẹ́ ń rí wà láì bí gbòòṣe máa ń sùn Ìgbòho kì í láìkì kí èèyàn ba kí èèyàn fẹnu ba tọmọ ní kejì jẹ́ wọn láìkẹ̀ wọn láìkẹ̀ mo ń mọ kíní yẹn sí àwọn ọmọdé láìkẹ̀ níwà wọn wọn láìkẹ̀ ìwọ kọ́ ló máa pè pé lágbájá ò dáa jẹ́ kí lágbájá hùwà tí ò dáa lójú mi kí n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé kò dáa bàbá wa dákẹ́ bàbá wà níbẹ̀ dẹ̀dà àbí bàbá wà níbẹ̀ dẹ̀ ti today ọmọ ọlọ́mọ ń ju bẹ́ẹ̀dì sílẹ̀ lẹ̀ àbí láti inú láti inú remind alájà mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ wọlé mo kí yín ẹ̀yin bàbá mi tẹ́ ti sọ́pọ́ọ̀tì account number bàbá mi Chief Sunday Igboho tí mo gbé wá yẹn à ẹ̀ ní rí ìdààmú láyé ẹ̀yin tẹ́tẹ̀ tí ń wù yín kẹ́ sọ́pọ́ọ̀tì náà tẹ́ ẹ̀ ní owó lọ́wọ́ èsìdálẹ̀ ẹlẹ́dà mi èsìdálẹ̀ àwọn tó ń jìyà lọ́wọ́ ajẹ́ kẹ́ ẹ ní Ọlọ́run bo ogun aláṣẹ Ọlọ́run gbé wa dìde á bọ́ nínú ìyà á máa bọ́ nínú ìyà bógo ṣe ń jẹ́ tọ́lọ́ in fact I'm so happy Yorùbá wọn padà lẹ́yìn Ìgbòho mo mú correction yẹn wá dọ̀la Yorùbá wọn padà lẹ́yìn Ìgbòho Yorùbá Yorùbá gangan torí púpọ̀ nínú èyí tẹ̀ ń wò wá lẹ jẹ́ ọmọ Yorùbá tá a bá dẹ̀ sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ẹ̀ ń tẹ̀lé so ìdí so so therefore ẹ̀ padà lẹ́yìn Ìgbòho nìyẹn ká mú tẹ̀gàn kúrò ọlọ́wọ́n ọba kò padà lẹ́yìn Ìgbòho ọlọ́run ọba kò padà lẹ́yìn ìgbò torí pé tí ọlọ́run ọba padà lẹ́yìn ìgbò ni orí òní kò yọ láwọn ewu tó ti ṣẹlẹ̀ káàkiri orí ọmọ ló kọ́ ọmọ yọ ọlọ́run ọba ni kì í ṣe yan àṣírí ọlọ́run ni wàláì àṣírí ọlọ́run ni inú mi wá dùn lé ni pé Chief Sunday Igboho wà láyé bàbá wà ní àyè wọ́n fojú ara wọn rí kedere pé ẹ̀ẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ pé ayé lọ́rẹ́ ọ̀rẹ́ òfò ni ẹ mo sọ fún bàbá nígbà tí mo wà níbẹ̀ rẹ̀ mo ní bàbá mo níṣẹ́ rántí ìgbà tí oríṣiríṣi ẹsẹ̀ máa ń wá léyìn ele máa gba two million lọ ele máa gba three million lọ ele máa gba five million lọ ẹni tó ń gba ten million naira kúrò lé Ìgbòho wà ẹni tó ń gba ten million naira pé òun kò wá kí bàbá bàbá lè ṣe o bàbá rí pé nǹkan tó níìdì ó gba ó gba káwọn ràn lọ́wọ́ ẹ tó rẹ púpọ̀ nínú èèyàn ló rẹ́rìn kúrò lé Májàsọ́lá májèsán láwọn àwòkọ́ ọjọ́ òun la fẹ́ ṣe lé dà ó yá jẹ́ kúkú jà fún àwọn ìran yìí kí ẹ̀tọ́ wọn lè máa tọ́ wọn kó lè tó wọn lọ́wọ́ direct kó má bàa di pé bóyá ẹnìkan ń tọrọ lọ́wọ́ ẹnìkan nígbà ó ṣe dìde sọ̀rọ̀ Yorùbá nation táìtù Yorùbá nation nìyẹn tí ò bá mọ̀ kó lọ mọ̀ mo sọ fún yín mo ní temporary ni mi nínú aggregator bọ́ọ̀tì iṣẹ́ tí mo wá ṣe ó lágbára ju any fucking anybody tó pariwo tó pariwo kiri orí social media tó fi yín ṣe business ẹ̀tẹ́ ìbá nígbàgbé ẹ̀rí pé mi ì fi Yorùbá nation ta YouTube Me ní interest inú ẹ̀ nítorí pé kò sí nǹkan tí mo fẹ́ gain lẹ́yìn freedom kí dẹ̀ get out I have my job I have mo ṣàtọ̀ṣe abẹ́rẹ́ lórí media ni eh, I have different job CEO ní ní gbogbo iṣẹ́ tí mo ń ṣe alhamdulillah Ìgbòho Májàsọ́lá ta ló kù lẹ́yìn ẹ bàbá mi Ìgbòho ṣá ta ló kù lẹ́yìn ẹ bí kì í ṣe ọlọ́run ọba àtẹlẹ́dàá àtàwọn kéékèèké tọ́láyè dúró tó bá yẹ pé normal normal ní nílẹ̀ Yorùbá bí mo ṣe pariwo pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sígbòho ó sì yẹ ká ka èèyàn ó sì yẹ ká ka èèyàn three thousand tó bá ti stand fún gbòho instantly but ọlọ́run ọba òdojú tí wọ́n mi mi mi blame anybody bá àwọn èèyàn pẹ́pẹ́pẹ́ tá a rí yẹn náà wọ́n gbìyànjú ó wá yá irọ́ tán ti ń pa láti January ẹ bá rántí ìgbà tí bàbá bẹ̀rẹ̀ struggle yìí nígbà tó di October first year two thousand and two two twenty one Abi. two twenty one two twenty two náà wáyé october first ìyanu ńlá kan ṣẹlẹ̀ nílé Sunday Igboho sí àwọn ọlọ́pàá agbófinró nàìjíríà àwọn kidnapper police tọ́wá tọ́wá bọ́mbà ilé Ìgbòho òòṣà tọ́pààyàn síbẹ̀ tọ́dẹ̀ pa gbogbo nǹkan ìní ẹ̀jẹ̀ tọ́dẹ̀ tún kó àwọn ọmọ bíi twelve sí thirteen tó kó wọn lọ kò yé ẹ rí i pé ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn tó ń gba nínú àwọn wèrè tó ń gba wájú tó ń gbẹ̀yìn wọ́n kọ́ sá lọ ná àárín wọn mọ́ but àwọn kan dúró ìwọ̀nba èèyàn aggregator bíi mẹ́rin sí márùn-ún ló dúró ń gbà yẹn tán àwọn èèyàn ti mọ̀ ń pè mí wèrè gbà yẹn bọ̀ mí máa ẹ̀ pé ah bọ̀bọ̀ ìyẹn ni ẹni ààrẹ ni o ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ ikú ẹni ẹni tí ò bá ti bẹ̀rù ikú ẹni ha ò ní òye because bí mo ṣe wà nínú nǹkan tó lọ́wọ́ bá kọ́kọ́ fi dá mi láyé mi bẹ̀rù ikú death death is not fear me mi wàá mọ̀ nǹkan tó fà á but Àtíkù kò jẹ́ nǹkan kan wọ́n á gbé lágbájá ó kú lọ́la ẹ̀hẹ́ àwọn tí wọ́n á kú tẹ́lẹ̀ ṣe ọkọ̀ làṣojú ni ṣe ọkọ̀ síwájú àárí wọn kọ́ máa kó sóòkò sẹ́ni tí ò ní kú àwọn ibà lọ ìwọ tó rán wá pààyàn wọ́n náà mọ̀ kù mọ́ sóòkò jẹ́ nǹkan kan báwa wọ́n họ wọ́n họ ń gbà ẹ̀ but ìgbà tó ti wá di stage kan after three weeks one month one and a half months two months ẹni pé wọ́n jáde Ah, eh, a máa fẹ́ ran àwọn tó wà ní DSS lọ́wọ́ o eh, gbogbo wa ẹ jẹ́ ká dìde fún wọn o ẹ rí i pé àwọn èèyàn ayé yín á dá wọn ní July first I know July first ni mo pè é mi pè l'October July first mo mọ̀ ẹ eh, abẹ́gbẹ́gbá o ẹ abẹ́ràn wọn lọ́wọ́ o ẹ kinní kan kinní kan pò báwo ni a ti bẹ̀rẹ̀ sí jábọ́ sí wọn lọ́wọ́ nìyẹn gbóògbà gbóògbà gbóògbà gbó hmm. ìgbà tí mo fọ ọ̀tráàbù pé kí ló ń ṣẹlẹ̀ gangan ó yá mo lọ lé bí àwọn ẹnìkan àbí méjì gbà yẹn pé ó yá kí ló ṣẹlẹ̀ fẹnu ara yín sọ̀rọ̀ káyé gbọ́ àgbà yẹn gangan ọjọ́ yẹn déètì ọjọ́ tí mo lọ yẹn ni mo ti di ọ̀tá àwọn aggregator kan tó pera wọn ní aggregator mo ṣe mistake ẹ má bínú tó bá yẹ kí mo dárúkọ october first ẹ má bínú july first ẹ má bínú ẹ má bínú gbogbo ẹni tó bá ń gbọ́ mi july first july first ní july first gbà tó gbẹgbẹgbẹgbẹgbẹ àbúrò báwo ló ṣe jẹ gangan now àwọn yẹn ní àwọn yẹn ní àwọn gbìyànjú but ìgbà tá a tún débẹ̀ náà a tún gbìyànjú fáwọn yẹn direct káyé lè mọ bí kò dì wọn kọ́ lè ràn wọ́n lọ́wọ́ torí pé kò sẹ́ni tó máa gbàdúrà kí òun òun kú àbí kí ẹbí òun kú. now ẹ yẹ kí n kókó sáré mú ṣọ́ọ̀tì kan jáde kí bàbá gbàgbé gbogbo agigétọ̀ tó bá bú bàbá wa Bánjí Akíntóyè tàbí tó ń bú àwọn kan tó wà nínú struggle yìí ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ pé bàbá àti ẹ̀dà kò jù báyẹn lọ màmá mi àmì àti ẹni kú àkànṣọ́ ni ẹni ní you said October first ẹ má bínú sẹ ẹ má bínú ẹ má bínú mo ti rún fáǹsì ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eh, July July first ni mo fẹ́ pè October first ni mo rò pé ó ti clear bẹ́ẹ̀ so ẹyin tó ń bú bàbá Babanja Akíntóyè yẹn bàbá ṣe mistake ẹ̀ kìnnì kan ẹ̀ kìnnì kan nígbà tí wọ́n ti dalẹ̀ rú tán tọ́lọ́run bá wa tàn mọ́lẹ̀ sínú òkùnkùn tán dè wá mọ́ apá wọn wá ń jábọ́ oníkàwọ́kù wa bẹ̀ sí ń ya èmi ìta igé tàn mọ́ o èmi máa tẹ̀lé kinní kan olórí burúkú ni gbogbo wọn mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí pé olórí burúkú ni gbogbo wọn mo tún padà sọ lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ mọ̀ pé mi ṣe mistake olórí burúkú ni gbogbo wọn òfò olómi ẹ̀fọn ṣe last last ẹ àwọn ìta gígé tàn wọ́n o ẹ wọn ẹnìkan ní wọ́n bú òun o ebú wo ló fẹ́ bú ẹ tó fẹ́ tó ti má gàṣọ látó lọ sùn níbẹ̀rẹ̀ republic ọgbẹ́ni you dey why me ni èébú wo ni wọ́n fẹ́ bú ẹ tó fẹ́ ju ti bá ṣàṣọlá tó forí kó gbogbo ẹ̀ tó jáde tán èébú wo ni wọ́n fẹ́ bú ẹ̀ ọ̀gbẹ́ni tó jà gbádùn tó jà sinmi wọ́n bú ẹ wọ́n bú yàn kan rí àbí you are the first person tó bá kọ́kọ́ bú láyé wọ́n bú yàn rí you are the first person tó bá kọ́kọ́ bú wọ́n bú sáìdì rẹ tó wà ń bí ọ̀tọ̀lẹ́tọ́lọ́hún fi ràn olúkálùkù ẹlẹ́ẹ̀kejì náà this time around yorùbá nation àwọn èèyàn ti já àwọn èèyàn ti já olúkálùkù ti mọ ibi tó máa dáwó sí on the right way so kiri yẹn kò fi gbogbo ara sí yọ̀tọ̀mí yọ̀tọ̀mí ń bẹ̀ mọ́ so oníkálukú ti ń bẹ́sẹ̀ sọ̀rọ̀ àìníṣẹ́ ló mẹ́lòmíì wá ẹ jẹ́ kí n já yín tọ́ àìníṣẹ́ ló mẹ́lòmíì wá sínú Yorùbá lè ṣe àìjẹ́ tọ̀ ó rí bí opportunity bọ̀ gbogbo ìfàkọ́lé yẹn máa ń lò ìfà máa ń fàyàn lápò ya correct wọ́n rí bí wọ́n ti wá rí pé no now bí mo ṣe ń ṣe Yorùbá lè ṣe àìjẹ́ tọ̀ everybody ló mọ̀ pé à Saheed Ire sọ̀rọ̀ táwọn èèyàn bá appreciate nǹkan tó ń sọ they will give you something direct Me guy i just want to give you something to buy data ó yàtọ̀ òye tíṣẹ́ ọwọ́ ẹ bá dá ẹ lójú àwọn èèyàn ló máa mọ̀ pé you are try náà máa support ẹ kò ń ṣe májà sọdá òkè kí ọlọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀ pé wọ́n kì í ṣòkú alàyè ni wọ́n láìsí ìgbà tó ti pa tó ti jáde ní remind tó ti jáde kúrò nínú prison Benin Republic bàbá májà sọdá mi ò parọ́ mọ́ wọn correct ni mo sọ yìí wọ́n dè wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan nínú Benin Republic wọ́n dè Chief Sunday Igboho lọ́wọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ lórí di seven days complete ní Benin Republic Life and direct orí ìjókòó láyé ojókòó báyìí tí bàbá ń já mi tán pé Saheed ah, ẹni bá dé ojú odò ló lè mọ̀ pé torí bàbá lè sá lọ bàbá lè disappear bàbá lè ṣe gbá bàbá lè ṣàwọn gbogbo nǹkan tí Nàìjíríà gọọmenti ń sọ fáwọn Bẹ̀nẹ̀ làwọn Bẹ̀nẹ̀ náà gbẹ́rù gbà yẹn tọ́tọ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ ti wà ẹ jẹ́ ká tiẹ̀ wo Nàìjíríà tó ń sọ̀rọ̀ náà ṣe ìṣolófo ni wọ́n ni káwọn yẹn tó jára wọn pé ẹ jẹ́ ká túmọ̀ yín lẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ṣe táwa ṣe bí wèrè onírònú kó tó bọ́ sí orí social media ẹ bá gbé ẹnìkan mo ti ẹ̀gbọ́n náà pé wọ́n sọ pé mi ti mú ẹni agigator tó sọ̀rọ̀ yẹn bọ̀ olórí burúkú la agigator yẹn tó bá yẹ pé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ tó sọ yìí pé ẹ àwọn ọmọ mi ti sọ fún mi pé kí n má ṣe Yorùbá nation kí n ra lọ́jọ́ kò tèmi jẹ́jẹ́ kí n ṣe gbá kí n ṣàwo olúwa àwọn elédùnmọ̀rì ẹ gbọ́rọ̀ lẹ́nu asínwín ẹ gbọ́rọ̀ lẹ́nu wèrè ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀dẹ̀ ṣèbẹ́ lomiin sọ wípé bàbá òun ó jẹ́ nǹkan nílẹ̀ Yorùbá ẹni yìí ni wọ́n wáì tí bàbá ẹ̀ yẹn òfin rìnrìn àjò tí ṣe Sunday Ìgbòho ṣẹ̀ṣẹ̀ rìn lénìí wáì tí bàbá tiẹ̀ tó jẹ́ important person ní Yorùbá land wáì tí òfin rìn ìrìn àjò tí Sunday Ìgbòho rìn lénìí ọmọ yorùbá ò rẹ́dí àti fi ibi sú anybody yorùbá àtàná ti yàtọ̀ sí yorùbá tèní yorùbá tèní ti já ojú wa ti là á dúró tọmọ wa á dúró tẹ̀gbọ́n wa á dúró ti bàbá wa ọlọ́run dẹ̀ dúró tiwọn ọlọ́run padà ìwà igétọ̀ tó bá fẹ́ ṣorí burúkú lọ lọ lọ lọ lọ páàkì ọlọ́ọ̀d máa lọ ọlọ́run ọba ò padà lẹ́yìn ọlọ́run ọba kò padà lẹ́yìn Ìgbòho ìwọ tó bá sọ pé ẹ eh, I'm a prince àmọ́ ọmọ ọba bàbá ẹ bàbá ẹ tó jẹ́ tó jẹ́ king yẹn á jẹ́ pé bàbá ẹ yẹn wà wọ́n wà láyé bí aláìsí òkú ayé ni wọ́n nígbà tó wà because your father was not make any anything any any perfect way to your own generation eléyìí tó wà nílùú òyìnbó nínú yín tó sọ pé òun ṣa igé tọ̀ mọ́ ẹ ká béèrè lọ́wọ́ ìyálà ìyá ẹ̀ ìyálà ìyá ẹ̀ ibo ni ìyá àti bàbá ẹ̀ wà nígbà tí nígbà tí wọ́n wà láyé wáyé tó ń ṣe dìde bólóyè Sunday Igboho ṣe dìde tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n wà important to world tó bá yẹ pé lóòótọ́ ni generation wọn solid to world gbogbo wa la mọ̀ Fúnmiláyọ̀ Ramson Kuti respect màmá mi ah ẹ̀ ní ṣòfò lọ́rùn gbogbo wa la mọ̀ Fúnmiláyọ̀ Ramson Kuti gbogbo wa pátápátá la mọ̀ Fẹlá Aníkúlápó Kuti respect bàbá mi pẹ̀lú whatever legend ni wọ́n wọ́n ti di hero lẹ́ni legend ni wọ́n pẹ̀lú bí Fẹlá ṣe lówó tó pẹ̀lú bí Fúnmiláyọ̀ Fúnmiláyọ̀ Ransome Kuti is the first female tó kọ́kọ́ drive moto ní Nàìjíríà ẹ wo generation wọn ẹ wo bọ́n ṣe rí we know their story till today and they are a very important family God and uh, Almighty God will be help me bless the, their generation ọlọ́run bá máa bá mi bless Fẹlá aniku sako funmilayo Ransome Kuti generation ọlọ́run máa bá mi continue láti bless generation wọn i said it again i said it again they stand for their people they talk the truth and they die they die they don't care now kí federal government wá lọ ronú jinlẹ̀ báyìí pé ìgbà tó pa fẹ́ láǹsìn ṣáà another step òdìdé tẹ bá rò pé máa pàwá tọ́lọ́run bá pa wá ń kọ́ tẹ bá rí wa kan ṣẹlẹ̀ omi yòó tún ní dìde ó yá amen ẹni tó ní god bless you god bless you too i love you everybody i love you but i come here with my own inspiration tí mo gbé wá sínú yorùbá nation mo ti mọ mo ti mọ pé olórí burúkú wọn wá padà ṣe anyhow i will know this is gold ló wà lọ́wọ́ mi kò ṣe panda their father na hungry na hungry carry them come yorùbá nation this is why we leave the work we leave our own work we support this man sunday igboho osha the great man the gallant man the legend the important father in yoruba land god bless you god bless your generation igboho osha if it is not because of you there is no idiot that want to come out and talk there is no motherfucker idiot to fẹ́ jáde eh i have a father my father is at home ẹnu mi ò gbà láti sọ pé mr banji akitoye professor banji akitoye ẹnu mi ò gbà láti sọ pé ẹnu mi ò gbà láti sọ pé professor banji akitoye wọ́n ṣẹ̀ mí tọ́ba wá ṣẹ̀ mí ṣé mi ìmọ̀ náà bẹ̀rẹ̀ ni ṣẹ̀mí bíi ẹlòògùn ọ̀rẹ́ wàá lọ síbẹ̀ bàbá mo kí yín sà dáàdì nǹkan tẹ́ ń ṣe ni tí òfin inú mi dùn o ò ní wá sórí social media láti wá máa pariwo àwọn bàbá tó fi ewu orí tó fi ja o tó fi dìde èló lè fẹ́ dá fún ọ olórí burúkú yìí tẹ̀ pariwo pé dem donate money for them how much na donate for them tó fẹ́ dàbí ẹ̀mí wọn na dey mad tọ́tẹ̀ àwọn people ti ń ya wèrè ni àwọn tó pe àwọn alligator yìí they don dey craze ni they don dey mad how much you wan give them how much how much tí bá yẹ pé ọmọ tálákà ní akúṣẹ nìyí olórí burúkú ni some people ọmọ tálákà ọmọ ọmọ mọdàfọ́ká foolish lọ́pọ̀lọpọ̀ where dem dey how much dem donate for this for those people how much na just dey make noise on social media pay ẹ eh, ẹdá eh, million ẹdá eh, kini kan fún ẹdá dey mad why una no stand up more na do the same thing wetin dem wey as dem dey do ẹ gbàgbé tí kò tẹ bá sọ pé kò kí mẹ́ẹ̀dì kò jẹ náà nìyẹn tó kò jẹ náà nìyẹn can't you to stand up and do the same thing as the guy is doing wáì tí ìran yorùbá kan yorùbá pín sí mẹ́ta ìran yorùbá kan wà tó yẹ kó lórí burúkú ni ìran yorùbá kan màdàrú ni wọ́n wọ̀ rẹ́dí àti wá to life but wọ́n rẹ́dí àti wá ba life jẹ́ torí pé kí ni ẹ lè respect kí ọmọ elépo kókó respect aṣọ funfun no ẹ lè respect ẹ ẹ lè expect kí ọmọ ọmọ wèrè ẹ lè expect kí ọmọ wèrè i i i hear you example ẹ lè expect kí ọmọ wèrè ọmọ wèrè kó má ṣe ṣe àgànà ńgbà kankan ẹ lè expect ẹ̀ náà torí pé irú téèyàn bá irú ẹni bá bíyàn lèèyàn ń jọ irú ẹni tó bá bíyàn lèèyàn ń jọ ẹ ó wá di December time ṣe rí téèyàn bá ń parọ́ fún yín láti January àbí téèyàn bá ń parọ́ fún yín láti January ẹ̀yẹ ẹ máa jẹ ẹ̀rọ yẹn ẹ máa jẹ ẹ máa jẹ ẹ má wọrí ẹ kàn ṣáà máa fojú ẹ̀gbẹ́ wẹ̀ ni ẹ máa jẹ ṣé ẹni tó bá ti ń di september october november december ẹ máa rí pé iṣẹ́ yẹn máa já torí pé iṣẹ́ rí táìmù yẹn àwọn àwọn nǹkan ìṣẹ̀báyé tó ń bẹ nílẹ̀ yorùbá àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe ó lọ fà kọjá kéèyàn dé yìí mọ́lẹ̀ láti january kẹ́ ẹ má ti já da december ẹ máa já nǹkan tí ò yẹ kẹ́ ẹ já ní last year ni pé Chief Sunday Igboho wà ní remind àwọn èèyàn sì ń pa ọ̀rọ̀ mọ́ wọn torí pé wọn ò ní opportunity láti sọ̀rọ̀ síta but now tó bá parọ́ mọ́ Igboho sì wà láì Igboho máa ṣe voice note lọ́la dano fit wọ́n ti wá rí i pé business yẹn ti go down ó lè yẹn ò ṣe é jà mọ́ oníkálukú wa ti rí pé ọ̀gá wọn ń japa torí ìwà ìbàjẹ́ tó ti wù tẹ́lẹ̀ tó bá wá bẹ̀rẹ̀ sí sọ reality iṣẹ́ wọn máa já iṣẹ́ yẹn máa fọ́ ẹ gbà bẹ́ẹ̀ street ni mo wà ọmọ ìgboro ni mí èmi ò kàn kí n lo street tèmi láti ṣe ẹni àwọn mi mo ń lo street tèmi mo lè lo street tèmi láti knowledge yín gbogbo nǹkan ìṣẹ̀báyé tí mò ń ṣe confam ni because I know the street I know how people feel I know the challenges of people I know what they are calling poverty before kí n tó ju abá yìí alihamdulilayi rọbìlẹ alami ìyá rẹ mọ́bọ́ ta tó bá padà gbọmọ yẹn sílẹ̀ máa fọ́ nǹkan mórí ẹ̀ lálẹ́ yìí now ẹ jẹ́ kí a wò láàrin ara wa ẹ ká wò láàrin ara wa ẹ ká wò láàrin ara wa but they know they know they know their business cannot cannot continue again I know people feelings mi sí nínú òṣì mọ́ ọlọ́run dẹ̀ ń jẹ́ para sínú òṣì i know my way already i don't deceive myself so i can i don't have right to deceive my others especially my blood that i call yorubas this is why i stay i stay with with my strong leg with yoruba and especially she sunday igboho ṣá. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video